kí ló dé tí arákùnrin ní bálámù ṣe gbọ́ ohun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ìbá ti áńgẹ́lì yẹn ìbá ti pa ṣùgbọ́n àánú ló dá kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn dúró tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ò jẹ́ kó rọ́ọ̀lù idà áńgẹ́lì yẹn ìgbà tí ó wá ń fagídí sọ pé kó tẹ̀síwájú ló wá fọhùn bí ènìyàn wípé látijọ́ tí o ti ń gùn mí ṣé mo ṣe báyìí ìgbà yẹn lójú ẹ̀ṣẹ̀ wàhálà tó wá rí pé ìparun ló wà níwájú àánú náà ni torí pé nípa àánú ọlọ́run á fún ènìyàn ní opportunities á fún ní ààyè láti lè ronú padà kó lè bọ́ sínú oore ọ̀fẹ́ tí Kristi mú wá sí ayé tó mú òtítọ́ àti ìgbàlà àti oore ọ̀fẹ́ yẹn dání tí í ṣe ìgbàlà ah, dáàdì ẹ ṣé púpọ̀ lórí ìtàn tí ìtàn tẹ́tẹ́ mẹ́nu bà àwọn dáàdì lákòótán púpọ̀ ní kìrìsìtẹ́nì ló ń wò wá tó yẹ pé èmi ń bá wọn mò ń gba ẹnu wọn mò ń gba ẹnu wọn ẹnu wọn ni mò ń gbà sọ̀rọ̀ báyìí wọ́n ń rò wípé mọ̀ téèyàn bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dé sáà kan àbí téèyàn gbọ́ nǹkan kan tó yẹ pé wọ́n wí ọjọ́ dà ó ti ń rú àwọn náà lójú wọ́n ti dárò lọ́tún dárò lọ́sì wọ́n ti wò pé ah, ìyàtọ̀ nínú orí ọ̀fẹ́ àti àánú wọ́n wá jókòó wọ́n wá ń wò mí bí mo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n wò wípé ǹjẹ́ báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé àánú ti ṣiṣẹ́ fún mi ọ̀nà owó gan ni mo lè fi nípìn nínú orí ọ̀fẹ́ yìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ọ̀nà owó ni mo lè fi nípìn nínú kí ni àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe kí ni àwọn nǹkan tí wọ́n gbúdọ̀ ṣe àbí kí ni àwọn nǹkan tí wọ́n gbúdọ̀ ṣe tó lè yẹ orí ọ̀fẹ́ Ọlọ́run kúrò lórí àwọn àwa kìrìsìtẹ́nì. àánú is like a common bí nǹkan tó tó dọ́gba pẹ̀lú gbogbo èèyàn ni hmm. ṣùgbọ́n orí ọ̀fẹ́ ó break protocols kò sí kò sí tó kàn án bí òjò ń rọ̀ tó bá fẹ́ kó ru múyàn òru á máa mú un bí gbogbo ayé bí ọ̀dá bá wà ní gbogbo ayé tí orí ọ̀fẹ́ bá dé kò ní sí ọ̀dá ní ara ènìyàn gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbúdọ̀ kọ́kọ́ gba Kristi ní olúwa àti olùgbàlà wa. kọ́kọ́ gba Kristi gẹ́gẹ́ bí olúwa. bẹ́ẹ̀ ni kí a sì máa sìn kí a máa tẹ̀lé òtò ló sọ pé ó ní orí ọ̀fẹ́ àti òtítọ́ ti pàṣẹ Kristi wa ní Jòhánù orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún agbára sì ni ó ń fúnyàn ní orí ọ̀fẹ́ yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ á yẹ kó kú medical report á ní ó ní cancer ó yẹ kó kú ṣùgbọ́n tí ó bá rí orí ọ̀fẹ́ gbà kánsà yẹn lè jókòó síbi kan kó kàn kó mọ̀ tilẹ̀ rí kankan ṣe á dẹ̀ gbé ayé gbé bí ẹni bí igi gbígbẹ tí ó wà ní ìdúró tígi tútù ó ń pọ́n dànù tó ń gbẹ dànù tó bá tún wá gbẹ dànù nígi tútù igi gbígbẹ tó ń rò pé ó ti máa jó yẹn á bẹ̀rẹ̀ sí rúwé oore ọ̀fẹ́ ni hmm. so oore ọ̀fẹ́ kì í ṣe nǹkan tí èèyàn ń sọ pé torí pé mo mo gbàwẹ̀ torí pé mi ò ṣe burúkú torí pé ìran mi jẹ́ báyìí ṣùgbọ́n oore ọ̀fẹ́ torí Kristi á fúnyàn ní ìwòsàn á fúnyàn ní ìgbàlà ṣùgbọ́n téèyàn bá gba Kristi ó gbúdọ̀ mọ ọ̀rọ̀ ọlọ́run ó gbúdọ̀ di ọ̀rọ̀ ọlọ́run mú tí ẹ bá lọ wo ìwé òwe orí ẹsẹ̀ ogún dé ẹsẹ̀ kejìlélógún ẹ rí ohun tí ọba ni sọ nípa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run máa ń fúnni ní ìyè ó máa ń fúnni ní ẹ̀mí gígùn ó máa ń fúnni ní ohun tí kò tilẹ̀ kò ṣe nǹkan táwọn rí gbà bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ ẹni tó gba ọ̀rọ̀ ọlọ́run hmm. ó sì gbúdọ̀ jẹ́ ẹni àdúrà ọ̀nà mẹ́ta ẹni. ó gbúdọ̀ gba Kristi. bẹ́ẹ̀ ni ló lọ ó rìn nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ó dẹ̀ gbúdọ̀ máa gba àdúrà jẹ́ ẹni àdúrà lẹ́yìn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí oore ọ̀fẹ́ á wà nínú ayé ẹni náà. oore ọ̀fẹ́ ni aróore ọ̀fẹ́. aróore ọ̀fẹ́ so gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu dádì mi ẹ bàbá mi dáadáa nínú olúwa ìyẹn prophet Gabriel Olúwaṣẹ́gun ayénúgbà láti ìjọ C&S ẹ ti ibùjókòó ògo ayérayé ayọ̀ ni dádì ẹ ṣé gan dádì mo lérò pé tí bá pè é níjọ́ mìíràn ẹ tún jẹ́ wa. lágbára Ọlọ́run kọlọ́run kó fún wa ní orí ọ̀fẹ́. àmín àmín torí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí àtẹ̀jíṣẹ́ àwọn ọmọ ìjọ rẹ ní dádì o àwọn fẹ́ rí dádì o àwọn fẹ́ rí dádì ní àwọn fẹ́ rí dádì lórí ètò nǹkan ọkùnrin ní òkè àmọ́ bá a ṣe máa ṣe òun náà ló jẹ́ kí n mú lérò pé mo ti ṣe ohun tẹ́ ẹ fẹ́ ohun tẹ́ ẹ rán mi mo ti ṣe ẹ dádì mo dàn pé lágbára ọlọ́run ẹ ìmọ́lẹ̀ ọlọ́run alàyè ò àwọn olólùfẹ́ wa pátápátá. Bàbá ní orúkọ Jésù Kristi. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Àmín Jésù. Mo béèrè nípa oore ọ̀fẹ́ tó fi dá ayé àtọ̀run tó sì gba ayé là nínú hmm. Jésù Kristi. Orísun tẹlifíṣàn jẹ́ kí oore ọ̀fẹ́ tó ní fún fún wọn hmm. jẹ́ kó máa pọ̀ sí. àmì Jésù Kristi. olótú ìjẹ́ kó oore ọ̀fẹ́ tó fún jẹ́ kó máa pọ̀ sí. àmì Jésù Kristi. gbogbo ojú tó ń wò wá ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ Jésù Kristi kó máa gbé yín jáde. àmì Jésù Kristi kó máa gbé yín wọlé. àmì Jésù kó máa bùkún yín. àmì bẹ́ẹ̀ lórí. àmì kò yí padà. àmì ní orúkọ Jésù Kristi olúwa wa. àmì àmì àmì lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah okay daddy fún gbogbo àwọn olólùfẹ́ tó ń wà pátápátá lọ sọ wípé ah dádì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó dàbí pé mi gangan ni ọlọ́run rán yín sí bẹ́ẹ̀ làwọn kan ṣe ń sọ níbo ni wọ́n lè gbà kàn sí ń wà lórí facebook àbí instagram dádì àwọn èèyàn lè mẹ́sẹ̀jì yín tẹ̀dẹ̀ máa ń dáwọ́ lóhùn. mo wà lórí facebook okay sir tí ẹ bá add mi olúwaṣẹ́gun ayénúgbà lórí facebook ẹ máa rí mi ẹ dẹ̀ máa rí mo ní page prophet uh, Ayenuba Gabriel Oluwasegun. Prophet Ayenuba Gabriel Oluwasegun. There is a page like that. Okay, sir. Mo ní page prayer outreach and evangelical ministry poem. Mm. That's a there's there's a pay, there's a group like that. Okay. Tó jẹ́ pé ìwọ ni. Níbi tí a ti gbàdúrà fáwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Mm. Eh. Ẹ pé orúkọ group yẹn again kí lẹ pè. Prayer prayer outreach. Prayer outreach. And evangelical ministry. Mm. Poem. Okay. Uh, so ti instagram ńkọ́. Uh, instagram just my name olúwaṣẹ́gun ayénúgbà. olúwaṣẹ́gun ayénúgbà ni lórí instagram. Eh, to bá link ẹ through facebook wọn á gẹ̀tì ẹ wọn á gẹ̀tì ẹ bẹ́ẹ̀. ok gbogbo ẹ lọ́lùfẹ́ wa pátápátá ibi tá a lè gbà kan sí dádì òun náà ni mo ti fún yẹn ẹ má gbàgbé prophet gabriel olúwaṣẹ́gun ayénúgbà òun náà ni orúkọ tí ìjọ c and s yẹn ti ayọ̀ ni ẹ ká fi ìlọsókè lọ́nà ká tún lọ ṣe kí ni ká lọ fẹsẹ̀ rajó ká yin ọlọ́run ká dúpẹ́ fún títọ̀sẹ̀ nítorí pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ẹ ká lọ sókè lọ́nà tá a bá padà dé kí n fi yẹn sin dáàdì lọ mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.